gbogbo ẹ̀yin ajá olóṣèlú ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin bloggers sọnù gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára tó ṣe wípé ìdí ìṣubú òmìnira 2022 lẹ́wà kí ló ń tó dé kí ló ń tó ṣẹlẹ̀ náà sẹ́yìn ò kí sọmọ Yorùbá ni àbédè Yorùbá kọ́lẹ̀ ń sọ jáde lẹ́nu à ń sọ nípa òmìnira Yorùbá 2022 ẹ̀yin ń sọ wípé Yorùbá nation lẹ́dìbò fún ṣé kí sọ wípé ọpọlọ yín ni ògbé àbí àìkàwé débẹ̀ ìyàtọ̀ wo ni ń bẹ nínú òmìnira yorùbá 2022 àti yorùbá nation tẹ̀ ń pariwo kiri ọkùnrin réjò obìnrin pa á ṣebí kéjò má ti kú ni kí ló dé tẹ́ ẹ ṣù sídìí ọ̀tẹ̀ bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ orílẹ̀-èdè lómìnira yorùbá ti dá dúró ìjọba adelé lókù tó ń bọ̀ wá ṣèjọba tiwa mo fẹ́ bi yín lórílẹ̀‐èdè ọ̀hún tẹ́ ẹ wà èyí tí orílẹ̀‐èdè yorùbá ti kúrò níbẹ̀ lánàá ṣé bó ṣe rí nígbà kan ló ṣe rí lónìí mo fẹ́ kẹ́ ẹ wí fún mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin blọ́gàsì sọnù yìí ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ lọ nígbà tẹ́ wà ní kékeré oúnjẹ ọ̀fẹ́ ìjọba lẹ jẹ títí tẹ́ ẹ fi dàgbà yàtọ̀ sáwọn ọ̀pẹ́ rẹ̀ nínú yín tí wọ́n bí ní bíi 1990 àwọn lè má mọ nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin tó ṣe wípé ọmọ seventies ní ọ̀rọ̀ tí mò ń sọ kúkú yé yín ẹ mọ̀ bẹ́ẹ̀ kí ló wá dé tá a sọ wípé a fẹ́ dá dúró tẹ́yìn kan wá ń fárígá wípé rárá ọmọ Yorùbá ò ní lọ àbẹ́ ò rí bí wọ́n ṣe sọ gbogbo àwọn ọmọ aládé bí wọ́n ṣe sọ wọ́n dẹrú káàkiri àgbáńlá ayé ọkọ ò lè ṣiṣẹ́ ọkọ nínú ilé mọ́ gbogbo ìyàwó ilé ló ti dájà ń gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló ń ṣe ṣìnà káàkiri àdúgbò kò kúkú wù wọ́n ṣùgbọ́n ṣe bí ọmọ á jẹ àwọn náà sì túnra ṣe ibìkan sì lówó ti máa jáde ah! nílùú tó ń ṣàn fún wàrà tó ń tóyin gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ sọnù yìí mo fẹ́ bi yín léèrè èló gan ni wọ́n gbé fún yín tó kún yín lójú èló ni wọ́n gbé fún yín gan tó mì yín lọ́kàn ẹ má gbàgbé wípé ohun tó ń tán lọ́dún eégún o ọmọ alágbà sì ń bọ̀ wá fowó ràkàrà owó tí wọ́n gbé fún yín máa tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ gbogbo fúlẹ̀kẹ̀jẹ̀ fúlẹ̀kẹ̀jẹ̀ yín ó máa dópin lọ́jọ́ kan ìgbà tórílẹ̀-èdè Yorùbá bá ti bẹ̀rẹ̀ ìjọba tiwọn níbo lẹ fẹ́ fojú sí ẹ fẹ́ sá kúrò lórílẹ̀-èdè àwa ò ní kẹ́ ẹ má gbé Yorùbá nation dání ohun tó sàn ni pé ká ẹ tètè ronúpìwàdà ẹjá gbárùkù tẹni tọ́lọ́run wọn bá pè láti ṣiṣẹ́ náà gbogbo ẹ̀yin ajá bàbá dìbọn kà ẹ kú iṣẹ́ àyè sì ń bẹ nílé ọ̀dọ́ àgùntàn gbogbo yín lẹ mọ̀ òtítọ́ ẹ kàn ń pọ́nrán léwé ni gbogbo yín lẹ mọ̀ wípé bàbá yín ti lulẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ àìfẹ́ sọ̀rọ̀ síta ló ń ṣe yín ẹ kúkú mọ̀ bẹ́ẹ̀ ẹja kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà àìmọye owó tí wọ́n kó jẹ lórílẹ̀‐èdè yorùbá tó ṣe wípé gbogbo ọmọ yorùbá tó finú tán wọn pátápátá ni wọ́n yí lulẹ̀ po wọ́n sọ gbogbo àwọn ọmọ yorùbá di òpè wọ́n sọ wọ́n dọ̀dẹ̀ nítorí ohun tí wọ́n fẹ́ jẹ wọ́n ti gbàgbé ohun tí wọ́n máa jẹ láyé ọ̀pọ̀lọpọ̀ yín ti bọjọ́ alẹ́ yín jẹ́ ẹ ò mọ̀ ẹ wá ń fi màmá wa chief mrs modúpẹ́ ọláonítìrí ẹ wá ń fi wọ́n ṣe program nígbà tẹ́ ẹ̀ rí bí ná dátà yín sí mọ́ ẹ lọ tẹ́tí gbọ́ àpáta ni màmá dúpẹ́ onítìrí kò ṣeé bì wò. kẹ́ ẹ sáré jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè yorùbá ti dúró o òmìnira wa ti di dandan ó dẹ̀ ti fẹsẹ̀ múlẹ̀ gbogbo àjọ àgbáyé ló mọ̀ tí wọ́n sì ti jàn án ló ń tẹ̀ gbogbo ọmọ yorùbá pátápátá ẹ jẹ́ sínú àpò òmìnira kíjọba adelé wa kó lè bẹ̀rẹ̀ ní kánkán ká lè tètè bẹ̀rẹ̀ ìjọba wa nítorí wípé níbẹ̀rẹ̀ ìjọba wa nìgbáyégbádùn tó mọ́yán lórí ló máa tó tẹrú tọmọ lórílẹ̀‐èdè wa nìgbádùn tó mọ́yán lórí wà níbi tí ò ti ní sí ìsìnrú mọ́ gbogbo ọmọ Yorùbá tó ti fọ́n káàkiri àgbáńlá ayé máa padà wálé àwa máa gbádùn yùngbà ṣẹ̀rùbà wọn já wọn láyà gbogbo orílẹ̀-èdè Yorùbá pátápátá Black Lion ló ní kí n máa fọn rere fún gbogbo àgbáńlá ayé wípé ìjọba délé ló kàn ó ẹjẹ́ a máa wí fúnra wa kéku ilé gbọ́ kó sọ fún toko káàdùn gbọ́ kó rò fóun bẹ̀. láìpẹ́ láì jìnnà ìjọba adelé máa wọlé gbogbo ọmọ yorùbá ẹ fọkàn balẹ̀ orílẹ̀-èdè wa ti dúró a ò ṣẹrú mọ́ a ò sí lóko ẹrú mọ́ a ti dòmìnira.